tí ń fẹ́ ṣẹ̀ mí o kò lẹ́ ní wù mí kí n ṣẹ̀ yín mo dá lẹ́yìn ẹ̀rẹ̀ ń fẹ́ dá lé mi kí ló ṣẹlẹ̀ látànà táwọn ọmọ yìí ti lọ sọ pé ṣàn tí wọ́n ti dé mo ò rẹ́tọ̀ mi mo ò gbẹ̀tọ̀ mi kò lẹ́ kí n pẹ́ tó yẹ tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀. bọ́tà jẹ́ lówó náà àdẹ̀dá ẹ̀ the last one ta lọ ti bá ti fún ẹ lówó ẹ̀. prince ẹ sì jẹ mí lówó owó mi ò pè last operation táwọn ọmọ yín lọ ẹ fún mi lówó mi pé ó yẹ kẹ́ rántí ó ládéhùn tèmi àti ìjọ ní ìdẹ̀ nìyí tí wọ́n kó wa. ṣe ṣe torí yẹn ló ṣe wá pè mí pé ìjayà anyway um, tó ṣẹlẹ̀ ni pé kò sẹ́bi lọ́wọ́ àwọn boys kíní kan ló crop up àyànjú ẹ̀ pàdé mi ní club lálẹ́ ọ̀la. ẹ má bínú prince club ọ̀sán fẹ́ pàdé lọ́la yẹn mò ń bọ̀ wá gbowó ni àbí a tún bọ̀ wá tójọ́. mi ò tí ì ṣèlérí fún ẹ rí kó má bàa bẹ́ẹ̀ ṣe ṣe torí ẹ ní ojú ẹ ṣe wá kúrò tó kọ́rọ́ lẹ́wọ́ ààrẹ rìn náà. ká ní ṣẹlẹ̀ kọ́ bá pọ̀ sí ti mo rí pé ẹ fẹ́ yọ owó ẹ máa rẹ́rìn lẹ́nu mi. àní kò rẹ́rìn o ti láìkó owó jù. àdéhùn wa kọ́ nìyẹn. ṣé o lè láìkó owó tó àwa ṣé bẹ́ẹ̀ mi mo jẹ́ ẹ sí. ọ̀rọ̀ bọ̀kẹ́ tó lọ ẹ wo eyín mi. ok àá fún ẹ lọ́wọ́. òkú <laughs> ẹ fi ara balẹ̀ ṣe gbọ́. ṣe rí àwọn eléyìí àtàwọn tó dúró sẹ́gbẹ̀ẹ́ yín rí àtàwọn tó wà nínú ilé lọ́dọ̀ ìyàwó yín àtàwọn ọmọ yín ìhàlẹ̀ lásán ni gbogbo ẹ̀. mo fẹ́ sọ. ẹ fẹ́ sọ. mo fẹ́ sọ. mo fún yín láyè kí n ṣe nǹkan tẹ́ bá fẹ́ ṣe tí ẹ bá ti ṣe tán ẹ pè mí. Ah! ìwà òkè ẹ kí ẹ máa sọ̀rọ̀ yìí. ẹ ti ṣe tán. ẹ a ah. ṣẹlẹ̀ ẹ fún mi ní sẹ́tì. ẹ ń mo ní ẹ̀ ń tẹ̀. ó dá mo gbọ́ mo tẹ̀ ẹ́ ní tẹ̀. Zero. Aláṣẹ. Alpha. Ògbóni ẹ̀rọ ṣẹ́ẹ̀kì. Mi ò rí ọ̀kan rẹ̀. Kò sí nǹkan. dẹ̀ ti wá bẹ́ẹ̀ wọ́ọ̀dúró. everywhere ló ṣe. mr ṣẹgbọn kan tó sọ. ẹ mò ń gbọ́ dáadáa. ṣẹ́rí ni ò ṣe ẹni tí ẹ lè parọ́ fún ẹ. bíbélì kan sọ wípé gbogbo wa ló lẹ́ṣẹ̀ àwọn tó jẹ́ gbòǹgbò ẹ̀ṣẹ̀ jù onírọ́ pàpà. nítorí nígbà tí a gba owó yẹn ní ilé ìyẹ̀gbẹ́ i mean your cooperative society house tí ẹ gba owó yẹn tí A gbé jáde èmi àti yín la jọ gbé jáde ẹ gbé owó yẹn ẹ gbé wọnú mọ́tò ẹ lọ ẹ ní stop over ní àgbékẹ́ cold spot àjọmọ pẹpẹ soup ń bẹ ní o ẹ kúrò ń bẹ ẹ gbé owó yẹn wálé ẹ gbé owó yẹn wọnú ilé ọmọ yín obìnrin mo fẹ́ gba owó yẹn lọ́wọ́ yẹn jọ gbé sábẹ́ wardrobe ẹ lọ gbé jáde. mo fẹ́ dúró fọmọ mi sọ ẹ sìn mí délé bù yẹn ah, ẹ má jẹ́ kí n risk life mi ah, owó wà nulẹ̀. very good very very good so tẹ́lẹ̀ gentleman wọlé kí ẹjọ́ lọ gbé owó yẹn wá. ẹ má jẹ́ kó ṣe yọnu máa wọlé máa lọ gbé wá fún wa. no ẹ má stress ara yín ẹ jẹ́ kó ń tẹ̀lé yín wọlé kó lọ gbé owó yẹn wá. abẹ́ ìgbọ́ yóò bá kò sí wàhálà náà lèmi àti yìí o tẹ bá ti gbọ́ nǹkan tí ń bá yín sọ ẹ gbọ́ yorùbá ẹni tó ń ṣe oníjọ̀gbọ̀n tẹ bá ti bá mi fà á tẹ bá làlá gidi ọkàn òyìnbó mi ṣe lè kàn ṣé wọn ti pọn léyà lójú yín rí ṣọ́ọ̀pù náà léyà lójú yín rí àkàn òkú ìfẹ́ mi ìdánù òyìnbó mi ṣe lè kàn yorùbá yẹn wà o. ọ̀gá ẹ̀ tún mọ̀mọ́ sáà gàùn wọ̀ yìí aṣọ tó wọ̀ wọ̀ yìí sẹ́mi ìbọn ẹ̀yin lẹni. èmi ní sà. kò tọ́ sí ọmọ ló tọ́ sí. Ah. ìyá mi ẹran àbáyé jẹ́ kẹ́ ẹ̀. ìbọn. ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bàbá ọkọ mi. ta ló lọ mọ. ọmọ mi ní sà. lẹ́yìn tọmọ ọdún mélòó. ọmọ kékeré ni mi sà. Ah, ọmọ kékeré ni ọmọ DS2 ni. Ah, <laughs> ọbẹ̀ ti dé ọmọ ti wọlé yá ọbẹ̀ wà ń bẹ̀ ọmọ ìwọ gan fún ọ̀dẹ̀ kẹ́rù sí ni. ẹ jọ sá. àmì mo tẹ bá ṣe ibi tó máa jẹ́ dùnú fún mi. yes sir. ẹ̀gbọ́n yorùbá. yes sir. tí bá ti ṣe ibi sínú ọmọ yẹn ṣá máa ṣe àkọ́bí ah. ìlà yẹn. ẹ̀jẹ̀ eh. mo tún mọ pé yẹn. mi ò mọ. ẹ ọ̀nà òwò ṣe mo dúpẹ́ ọ̀nà ṣe mo dúpẹ́ ó yẹ máa lo òkè bẹ́ẹ̀ yẹn. alhamdulilayi alhamdulilayi eh. ọ̀nà ṣe mo dúpẹ́ ọ̀nà òwò ṣe mo dúpẹ́ ọ̀nà ṣe mo dúpẹ́. kí ló ṣe remote fọ́lùmù ẹ̀wọ̀ òkè. ó ṣojú tuntun nítorí pé àṣìṣe ara ni ó ṣe máa ń fẹ́ dákúndájí ẹjọ́. ó ṣojú tuntun white fi gbìyànjú láti ra master remote so kò ní lè máa fún yín wàhálà fún yín. ok. congratulations. bàbá ẹ má jẹ́ ká filẹ̀ ẹni tó jẹ́ pé àwa bá ń lé instead kó ṣòótọ́ pẹ̀lú wa ó ń fún wa ní problem kó tó di pé àrò ta wá gbé tá a bá fi rú ẹni báyìí lẹ̀ ó máa máa bá yí jẹ́ sí ni ẹ jẹ́ ká wé sílẹ̀ bẹ̀. amóhùnlẹ̀ àní kò fi tọwọ́ ẹ̀ sílẹ̀ ó fi tọwọ́ ẹ̀ sílẹ̀ àmọ́ kí ló tún kó ta tó fẹ́ kó ṣe. ẹ ọ̀nkún má dáa fún inú yá dùn ọmọ yá yìí ẹ mẹ́lẹ̀ kan wé sílẹ̀ o ẹjọ́ mo bú fún ọlọ́run bẹ̀yìn ni ṣe mo ní sìn irúgbà tẹ débìgbà yín sìn ẹ bá owó tó pọ̀ lọ́wọ́ mi ẹ jí gbé lọ tẹ ẹ bá wéèsì láìpẹ́ mi tẹ ẹ bá lọ bàtí tẹ́mi tẹ bá tó máa padà wá màá ti lè ṣiṣẹ́ owó tó tó pọ̀ díẹ̀ lẹ̀ tẹ máa lè rí jí gbé ẹjọ́ tó lọ ẹ má wéèsì ẹjọ́. òun ni sòrìrì. àṣẹ. so òun bá mi pinnu wípé títí gbogbo ọjọ́ ayé mi ojú kòkòrò tí mò ń ní sí nǹkan ní nǹkan lè kúrò nínú ayé mi. Ah, ọ̀rọ̀ ajé ti náà ni mo ṣe ẹgbẹ́ má bínú. keep quiet. actually mo ti rò pé màá fi eléyìí màá fi stop ẹ nítorí owó tó wà nínú àkáǹtì mi I am very sure kí n má ṣe ẹni iṣẹ́ mọ́ fún ọdún márùn-ún ó tó lè jẹ́. mo dárí jẹ. àbúrò mi ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe. mo dárí jẹ nítorí tó bá dé ibi tí ó lọ wàá lè sọ̀rọ̀ mi ní rere. bàbá. Pardonne-moi. Hehehehe <laughs> search gbogbo nílé mi ò rí ẹni tí ń bẹ̀ àyàfi àdìkàdì kan tí mo rí. good. madam. sir. ẹ wá àdìkàdì. àdìkàdì àbúrò wọn ni. kí ló wáá ṣe níbi tí wọ́n ti wọ̀n yẹn. ìgbà tán travel náà gbàgbé sílé nígbà tí mo fẹ́ fọṣọ wọn èmi mo ti ẹ̀yọ́ nínú àpò wọn tí mo fi sórí stúdù bẹ́ẹ̀ sergeant. madam. títí dìgbà tá a fi padà wá. ibi tí a ta okùn sí ẹ má yẹ kẹ́nikẹ́ni kó débẹ̀. mo ti bá. a tún padà wá ẹgbẹ́. ẹ ṣe fà á. ẹlú sà. Adéjọ ṣó wà pa. àmú wà pa sà. mo ní kí n bí ẹ pé ṣó gbàgbé pé ọ̀la làwọn boys ń lọ fún outing ah, láàrin pé Yẹmí Awóṣọ̀gà estate ni estate ni bẹ́ẹ̀ Yẹmí Awóṣọ̀gà estate. ṣé tó bá ti dé um, last last bus stop ní street yẹn. débi roundabout bẹ̀yẹn gbogbo kó gba ìsàlẹ̀ street wọ́n máa rí board of kan kọ́ wọnú board of yẹn. ok ok. mọ́lá kan ló ń ta nǹkan mẹ́mọ́ la ó dùn. ok. òun ló head àwọn security bẹ̀. ni ẹni tó ń ta kíní mẹ́. ẹni kan fún un ní five thousand àti sima lórúkọ mi mi ti mo mi ti yanjú ẹ mo ti ṣáájú wọn débẹ̀ so kàn fún kán tó di pé wọ́n lọ sọ operation ni oṣù by the time tó máa fi máa débẹ̀ pé àwọn fẹ́ lọ operate agbọ́dọ̀ abẹ́ni pé wọ́n ní any problem sir. ok ó tán. Reza and there will be no any problem ọṣẹ Badijo, um, má worry. apart from tá à ń fún ẹ ìwọ gan náà máa gbádùn mi ó dà yín pé òun tẹ́ mi lọ́rùn. ẹ ṣe gbọ́sà. Mm, ẹ ṣe. nice one. okay. ọya um, ṣọlá. fa. jẹ́ ká máa lọ. oh Fọlákàmí my dear kí ló ń ṣẹlẹ̀. wọ́n ní àkọ́sórí tí máa kà ní end of that party wa ni. ok ó lélẹ̀ àṣé àkọ́sórí lélẹ̀ ó yá kà ó yá kà kí wọ́n wí òun kà. ẹ̀dá tó bá gbèbì kà ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ ènìyàn tó bá tajà yẹpẹ̀ wo wo ee eh, fúlákẹ́. lọ́dọọdún kì í kà. ṣé mi kọ́ ni mo fa problem síra mi lọ́rùn báyìí sìn ó yá máa kà lọ máa kà lọ gbogbo àmùkùn ṣe bí ẹ̀dá ẹ rántí ọjọ́ àti sùn nítorí ẹ rántí pé ẹ bímọ sáyé. wòlé fọlákẹ́ mi ò ráyè mọ̀ mi ò ráyè mọ̀ oníṣẹ́ ojúmọ̀ṣe oníṣẹ́ ojúmọ̀ṣe. ẹ tí kì í zi kí ló dé wọn kúrọ mọ́mọ́ báyìí yóò ṣẹlẹ̀. ebi ọ ah, it's not like mo ń jágbe mo ṣo mo mo ní nǹkan tí mo ń ṣe lọ́wọ́ mi pé ní kí n máa òun fẹ́ káàkọ́ sórí o jẹ́ kó máa kà so ó dẹ̀ ń disturb mi. èmi ló wà mú kitchen mo dẹ̀ ń dáná lọ́wọ́ ń gbà yẹn mo ṣe ní kó wá mú put through kò sí big deal nù yẹn náà ẹ̀ dẹ̀ wá mọ́ mi ò lè ráyè yẹn báyẹn sìn so ẹ̀yẹn máa lọ ṣe yẹn in fact kì í ṣe pé bẹ́ẹ̀ máa ṣe ní sitting room yìí o ẹ gbọ́dọ̀ ṣe ń dáìnì. ẹ bọ́ sí kitchen lọ́hùn tàbí bá kó ẹ má kóra yín bí ó yẹ máa lọ máa lọ. ṣẹ̀ṣẹ̀ máa jẹ ọmọ tíṣẹ tébù tán. ẹ máa lọ náà ẹ máa lọ náà ẹ máa lọ náà. Ah, ẹ̀kọ́ wọn ní nǹkan ó fún yín. ó ga o jẹ́jẹ́ ló dẹ̀ dúró kó èmi ni mo pè èmi ni mo pè tí mo yẹ nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ o ó dẹ̀ ń fi òótọ́ rọ̀ fi gún mi lára èèbù ìka ètò tí ẹ sọ gbẹ̀yìn ẹ̀yẹn burú gan. ṣé o tún dé. àkọ́wọ̀ òkè máa bàbá yìí ló mú mi lọ sórí ilẹ̀ tuntun tó ṣẹ̀ra ṣe mọ̀ ká tó pé gbogbo àwọn tó máa bá wa kílẹ̀ ẹ̀bẹ̀ yẹn tó máa bá wa tún ṣe torí ẹ̀ lè ṣeré ní lájọ̀dún tẹ̀ ṣe lánàá ṣe ti gbọ́ mọ́ mi. ìyẹn ló ṣe wá sájọ̀dún lánàá ṣó wá dábẹ́ àjọ̀dún tó mọ̀ wípé àná yẹn ó ṣe kókó nínú àjọ̀dún tá a ti ń ṣe. ṣé báwọn àǹtí mi wá. báwọn àǹtí ẹ bá wá wọn wá tí wọn wá forí wọn gbàdúrà ṣé kò yẹ kí wọn wá fẹ́ lẹ́dàá tiẹ̀ náà kádùá lọlé. ṣé báwọn ilẹ̀ tí wọ́n bá yín sìn. ẹ tó àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa ṣe ó olúwa ti ṣe mọ gbogbo yín náà la ṣàdúrà fún ìyẹn kan ọlọ́run kan tútù iṣẹ́ wo lọkọ ẹ̀ ṣe ń sìn. kí lẹ rí màmí. àwọn tí mo rí pọ̀ tí mo rí pọ̀ torí pé nǹkan tí mo gbọ́ ní ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ni wípé owó tó ń san fún wọn kò wọ́n kéré ìgbà tá a tẹ̀ gbọ́ pé wọ́n náà fi kún kì í ṣe pé rẹpẹtẹ kan náà díẹ̀ náà náà fi kún àmọ́ gbogbo nǹkan tọ́kọ ẹ̀ tó ń gbé ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti ju owó oṣù lọ wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ ṣùnùkùn ni ojú ṣùnùkùn la fi ń wò lẹ́nudọ́ mẹ́ta yìí ń tó ìgbésẹ fún ẹ lọ́rọ̀ ṣọ́ọ̀bù ẹ kì í ṣe owó kékeré lọ́nà síbẹ̀ owó tó pọ̀ ni òun ló tún sọ fún mi pé ó tún ralẹ̀ onírẹ́lẹ̀ náà tó lọ ra ó tún fẹ̀ ṣé iṣẹ́ ọlọ́pàá náà ló ti ń gba owó oṣù tó ń ti ń ṣe gbogbo tó ṣe yẹn. Ah, iṣẹ́ ọlọ́pàá ètò ṣe ń ṣe náà ló ṣe. èmi ò ní kéèyàn má ṣe nǹkan rẹ̀ má ṣe mí gbọ́ o gbogbo wa náà la máa ṣe nǹkan rẹ̀ àmọ́ ó yẹ kéèyàn pàkíyèsí kọ sí ohun tí ò bá yé èèyàn. màá mi ṣe rí bàdéjọ iṣẹ́ ọlọ́pàá tó ṣe ṣe náà ló ṣiṣẹ́ mi àmọ́ ṣe rí lẹ́nu iṣẹ́ gbogbo ohun gẹ́ pátápátá ló láàyè tó lójú ọmọkọ tó ń ná yàyà gan ni ẹ mọ̀ kọ́ tó pè á máa ṣe ẹ ló sà mo bọ̀ sà mo ṣe kíní kan sà ẹ mọ̀ tó gbogbo wọn ṣe láìkẹ́ ni àwọn ló ń mí sí lára gbogbo ohun gẹ́ pátápátá ló ń mí sí lára. àwọn ọ̀gá ẹ̀ ló ń mí sí lára àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí tó mímí náà sọ tèmi náà yé mi wọ́n ní àgbà tó kọ̀ tí ò kẹrùn sọ̀rọ̀ kó má lọ́ọ́ di tó máa máa kẹtàn sáré òun ni gbogbo ìtẹ́mi ń ṣe yìí o. kò ní sí wàhálà làgbọ̀n rọ̀ náà mami mo ṣe máa mú yín lórí ilẹ̀ mo máa lọ wò ó. ṣẹnu jẹ lè ní pamọ́. gbogbo tó bá fẹ́ ẹ fìyà oúnjẹ jẹ mí nítorí jẹ ẹ fìyà jẹ mí táṣọ ẹ fi gbogbo wọ̀nyẹn jẹ mí ẹ̀yin náà rọmọ kẹyìn èmi náà máa jẹ ṣá o ó ti gbọ́. tó kú tó bọ́lẹ̀. ìbọn mi lè kú mo sẹ́kọ̀ọ́ àwọn ọlọ́pàá yẹn lé wa bọ̀ náà. èmi ò ń gbàjọ bóyá máa ń ṣe yín náà ẹ yẹ kó mo kó máa kó bọ bọ́lẹ̀ ni ọmọ kan tó máa ṣẹlẹ̀ rábàlì mo máa ṣe é lé mi máa dọ́gbọ́n padà. Ah! Sorry, sorry, sorry, sorry, sorry, àbílí ní ìbàyẹ̀ lókun àbíkò ní ìbàyẹ̀ lọ́sà. ẹbí wọ́n dé mi. ọmọ ayé kí ló dé. ọmọ ayé kí ló dé. ọmọ ayé kí ló dé. information yìí ah, ibo lẹ ti ń dìbò àti pé àwọn ẹjọ wà á di iṣẹ́ yìí jẹ́wọ́ fún mi náà. má jẹ́wọ́ jẹ́wọ́ èké ah, ah, tẹ́ bá fún mi lómi mú má jẹ́wọ́ fún yànnà fún mi ti gbẹ ẹ ṣàánú mi. wà á mú yín lẹ́yìn tí mo ti fìbọn fọ́ ẹsẹ̀ sórí tí bá gbé omi fẹ́ nísìnyí tó bá mú o máa sọ dání sórí tó bá ti jẹ́wọ́ fún mi nísìnyí máa gbé ẹ lọ wọn á tì tiẹ lẹ́yìn yẹn fàájì bẹ̀rẹ̀ yẹn bí àná ọ̀fọ̀ ẹ jáwọ́ fún mi. ike orí àkìtàn láti rí bọ́tà mi lò. mi ò wọ. orí àkìtàn láti rí. orí àkìtàn láti rí. àtìmọ́ dẹ́rẹ́bà ṣé ìbọn dẹ́rẹ́bà. bọ̀bọ̀ ìmọ̀ sọ̀rọ̀ ẹni ṣe báyìí sọ̀rọ̀ wọn mọ̀ wọ́n o bí àwọn tó kọ ẹ báyìí fàájì ni wọ́n ṣe máa bá yín sọ̀rọ̀ yìí kí ló dé òṣèlú bá bá mi sọ̀rọ̀ dáadáa bí ìsìn bá jẹ́ òfin ẹ̀ sọ̀fẹ́ nìkankan. sọfẹ́ ọ̀kẹ́ ṣìbá mi ti lọ wà bí tí wọ́n fún mi náà wọ́ àwọn tó kú ẹ̀ wọ́n wà bí tó ti ṣe fàájì lọ́wọ́lọ́wọ́ báyìí bá mi sọ̀rọ̀ wọ́n náà wọ́n à. ẹ wá James ó tún lè jẹun fún mi àbí. Sergeant Bọ́lájí wọ́n sọ nílẹ̀ jí ọdún òde ṣe nǹkan tó yọ ọbẹ̀. kò rí báwo kò rí báwo kò rí báwo. ọ̀rẹ́ na afa kò rẹ́dí àti sọ̀rọ̀ kan rárá kò tí ì jẹ́wọ́ náà. kò tiẹ̀ sọ ẹ̀yìn sí rárá. James James ń gbọ́ ó tí ì jẹ́wọ́ ṣé o fẹ́ kú o fẹ́ kú bá dàbí. ṣé kì í bá ń bọ́ sí sọ̀rọ̀ rárá pẹ̀lú bí mo ṣe ń rà bá ìsìn tó. ọ̀gá bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ èmi náà ń bá wọn sọ̀rọ̀ òun kàn wọ́n jẹni tí ò fẹ́ gbọ́ràn ni mo dẹ̀ mọ̀ pé máa jẹ́wọ́ ó ì máa jẹ́wọ́. ọmọ tó ṣẹlẹ̀ tí ó bá kọ̀ tí ò fẹ́ jẹ́wọ́ lérò á jẹ́wọ́ líle lẹ́yìn ìgbà tó bá ṣe tọ́ṣọ̀ tó ń tọ́ṣọ̀ èyí tán kò háàkì sórí tí wọ́n bá nù ẹ́ títí tó bá bá bẹ̀ kú ń tó òun jẹ òun lójú ẹ ṣùgbọ́n kò tẹ kẹ. ọ̀rọ̀ ẹ̀sà. ẹ̀sìn sà. ṣé lè mi. èkì ló fẹ́ rí ọ̀gá fún pẹ̀lú gbogbo tó ń bẹ́ẹ̀ sọ látàárọ̀ sójà fẹ́ lọ́gà sí mo sọ ní ọ̀gá òní táyì ọ̀gá òrà yìí sà. farabalẹ̀ jẹ́ ká fún ní benefit of bóyá o ní nǹkan tó fẹ́ sọ lóòótọ́ ṣùgbọ́n jẹ́ ká farabalẹ̀ gbọ́ ó yá àmúgbọ́ o. ẹ yẹ máa kí ló mẹ́ẹ̀ kébi excuse yín láéláé ọ̀gá kò ní dúró bẹ́ẹ̀ sọ̀rọ̀. báyìí ìjọba sá ṣe bí mi wà mí kò lè sí tó fẹ́ sọ tí mi ní fún ẹ láàbọ̀ jẹ́ kí n fún láyé kiri bọ̀. sọ̀rọ̀ sọ̀rọ̀ tí o lè jẹ́ kí n gbọ́ tó fẹ́ sọ fún ọ̀gá. jẹ́ kí n gbọ́ tó fẹ́ jẹ́ kó fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ màá fi ìdẹ́ bá. ṣùgbọ́n kò sọ kò sọ ṣùgbọ́n. yà mo gbọ́ kí o fẹ́ sọ ojú jọ. sir. so òótọ́ ni. òótọ́ ni sir. o involve nínú kéèsì yẹn bàdéjọ ah! ó máa disappoint mi lọ́pọ̀lọpọ̀ tí a bá ní kí a wo ẹni tí mo fi inú tán nídìí iṣẹ́ yìí ní ẹni tó jẹ́ pé tí wọ́n bá ní kò lè dọ̀tí ọlọ́pàá ìwọ jẹ́ nọ́mbà one tí máa ronú ẹ̀ so ìwọ náà ni mo wá bá nídìí ìwàkiwà báyìí bàdéjọ sọ fún mi náà kí ló sún ẹ sí kí ló rò débẹ̀ kí ló bẹ̀ débẹ̀ gan-an Gbádéjọ. ẹ sá mi ò gbọdọ̀ parọ́ fún yín ó lé ojú o sún mi débi ó lé ojú ni torí tí ó bá rí bẹ́ẹ̀ èmi kọ́ ni mo ti ń bá àwọn ará bíi ìjọ tẹ̀lẹ̀ ṣùgbọ́n nígbà tí tó bá wọn dídẹ tí wọ́n kú mo ẹ rí mi ló bá mi sọ. Ah. ọlọ́pàá I beg sir eh, ṣe máa jẹ kú oríire ti promotion yìí kò yí sí láti jẹ́ inspector ní inú ọlọ́pàá ẹ̀rẹ̀ tún kú ìpalẹ̀mọ́ tí ìnáwó tẹ́ fẹ́ ṣe ti bàbá tó papòdà má bínú sáà báwo lẹ ṣe mọ̀ pé dáàdì mi kò mọ̀ fẹ́ ṣe ó yà ẹ lẹ́nu. no nǹkan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ lélẹ̀ iṣẹ́ rí kì í ṣe gbogbo àwọn ọ́fíìsì àwa ni mo sọ fún ni wọ́n mọ̀ so àwọn ọ̀gá kọ̀ọ̀kan ni mo sọ kábàyọ̀ sọ ilé tí wọ́n á di aráàta. àwa lè má jẹ ọ́fíìsà nínú iṣẹ́ ọlọ́pàá in regards to the first week. ìtò yẹ kí n tiẹ̀ fi kọ́kọ́ fi ṣáájú kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ òun ni ti ọ̀gá ẹ̀ tó papòdà eh, a ò ní rírú ẹ̀ mọ́ eh, in fact nígbà tí ọ̀gá ẹ̀ wà láyé ó cooperate pẹ̀lú wa o mm. ó cooperate in fact báyìí la ṣe jọ wà eh, you see kí ló mátà nínú ìgbésí ayé èèyàn lẹ́gẹ̀sì téèyàn bá fi sílẹ̀ ló mátà inú mi á dẹ̀ dùn tí irú lẹ́gẹ̀sì tí ọ̀gá ẹ̀ filẹ̀ tí wọn náà bá lè fi wẹ̀rẹ̀ mi ò sọ pé wọ́n máa kú o but tí o bá gba promotion tó bá fẹ́ gbé ẹ kúrò níbí kí wọn náà lè fi lẹ́gẹ̀sì tó dáa lẹ̀ òun náà ni. òun náà wà ń ṣèlérí fún yín pé ibi tí ọ̀gá mi bá dé yẹn ibi ọgbọ́n ni ibi ti máa bẹ̀rẹ̀ torí pé ọ̀gá mi ni ìṣesẹ̀ wọn náà lè mi lọ́lẹ̀ tẹ̀ zero eh. <laughs> problem torí ti ẹ̀yà aráàlú náà làwọn ọlọ́pàá ṣe wà. Ah. ọgọ́ ẹ̀mọ̀ sọ pé ó ń cooperate pẹ̀lú wa business táwa ń ṣe ó ń fún wa ní ammunitions ah, actually ó ń bá fún wa láwọn ammunitions yẹn àwa náà à ń sanwó ẹ̀ o à ń ṣe bí ọmọlúwàbí fún un náà ń gbádùn wa so irú corporation yẹn náà àfi láti ọ̀dọ̀ tiẹ̀ náà tó bá lè bá wa. clarification sir wọ́n fún yín ní ammunition ẹ má bínú sir kí ni nature business tí wọ́n fún ẹ má bínú ṣèbọn ọlọ́pàá lẹ́yìn báwo ti ẹ̀ṣọ́ ọlọ́pàá àwa náà ní sẹ́ǹsì kan ṣé bẹ́ẹ̀ mi ni mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èmi tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ni máa yọ̀ lọ́nà ẹ̀ tásìkò bá tó ó máa mọ àjọlè pati tó fẹ́ ṣe yẹn ìyẹn ló kọ́kọ́ má tà sí nísìnyí máa fún ẹ ní five hundred thousand naira láti fi gbogbo preparations ẹ̀ torí títí next week ṣe máa travel lọ sí lórí. alákọ̀ọ́ ṣe báyìí ṣe rí ẹni tí mi ò kò sí pati tí mi tiẹ̀ sọ̀rọ̀ pati fún rárá tó kàn gbọ́ láti ibì kan tó wá dìsáyà fún mi ní five hundred thousand mi máa ṣe máa nílò orí kọ̀ọ̀kan tìrẹ. ṣùgbọ́n ikú tó ní máa bá mi sọ irú ọ̀rọ̀ báyìí tí mi rí gbọ́. lọ́wọ́ tí bá máa gbọ́dọ̀ tí máa rìn sọ máa lè fún mi tún lọ́wọ́ òfin òun bá ti dòwúlẹ̀ fún ẹ kílẹ̀ náà ẹ tó ṣe lórí tó ṣe lè fún ẹ. àṣé tòótọ́ ni pé ẹni tí òun ló ti ẹgbẹ́ ẹ̀ ti là èrè ló máa sákò no problem adéjọ ọgbọ́n wà bẹ́ẹ̀ tí bá wà kọ ayọ̀ nù. there is no doubt wípé o fẹ́ cooperate torí ẹ̀ gbọ̀ngàn ni mo ṣe wá bí tí n bá ní interest mi ni wá mo fẹ́ fi gbogbo ara mi tó fàmùgbà láti fẹ́ mímí sí. nígbà tí ọ̀gá ẹ̀ wà láyé inspector Charles one fifty thousand naira ló máa ń gbà operation àkọ́tàbàjẹ́ kò dẹ̀ sí any time kan tó fún wa ní ammunition náà tá kọ̀ tá fún un so now that you are ready láti cooperate pẹ̀lú wa. àwọn ìfúnra ẹni one fifty thousand naira two fifty thousand naira la máa fún ẹ. ẹni ìrẹ́ntì báyìí kò fi rọpò sínú mọ́tò ẹ̀. hundred thousand ni owó yẹn ló wá jẹ́ kí n bọ́ sí wọn lẹ́nu sáyẹn lẹ́nu mi. dákẹ́ ni ọ̀jáde kí ló ń sọ tí òdùn iná ṣé orí bíbẹ́ náà bo orí fífọ́ ni dùnà kí ni tá a tó fẹ́ kí ìjọba ṣe fún wa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú ìjọba ipe kí a yí àwọn ọlọ́pàá lè dá sọ́tún yẹ kí wọ́n máa bá wa nídìí ìwàkiwà báyìí. sọ́ni ibi tọ́rọ̀ dé dúró ìbàdí kí n parọ́ tún ẹ̀ ó ti kọjá agbára tèmi kì í ṣe ohun tí mo lè dá ṣe ń bì ìmọ̀ràn tí màá gbẹ̀ fọ̀ náà ni pé kó o ṣe máa lọ náà tí a bá gbé kinní ìdé area command tí wọ́n bá wí màá jẹ́ kó o gbọ́ ó ti gbọ́. kò kò kò ẹni assistant ẹ bá lè rí. bákejọ máa lọ. ọ̀rẹ́ sà ọ̀rẹ́ sà ọ̀rẹ́ sà. Ah. tútù. dadi ẹ rọ sà. kí ló tún dé. nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni sà gbogbo nǹkan tó wà lé ó ti kọjá mi mi ni mo fẹ́ jẹ́ kí ẹ tẹ̀lé mi kí ẹ lè gbogbo agbára yín mo mọ̀ pé ẹ mọ̀ yan dádì ẹ mọ̀ yan lórí ibi tó ròyìn lọ ń sìn ó ti lè jẹ̀mí tèmi lọ o ẹ jọ sà mo fẹ́ jẹ́ kí ẹ tẹ̀lé mi débẹ̀ ni. ó yẹ kójú tí ẹ kẹsẹ̀ wọlé kémi lọ sí police station kí n bẹ́ẹ̀ lo gbogbo agbára mi tí n bá dé station yẹn lẹ́nìí tí n bá fẹ́ lo gbogbo agbára pátápátá ọkọ̀ ẹ lè jáde ṣùgbọ́n mi ò ní ṣe kàkà bẹ́ẹ̀ màá tẹ̀lé ẹdẹ station màá ní kó tìwọ́ náà mọ́lé ó gbọ́ òwe táwọn bàbá wa máa ń pa tá máa fi ń kọrin wọ́n ní ẹ̀rọ ojú olè ẹ ò mú ọmọ yín ó ṣàgbàfọ̀ òun kaṣọ wálé ẹ̀rọ ojú olè ẹ ò mú ọkọ ò lè wù akákíyàwó má mọ̀ bẹ́ẹ̀ ni ìyàwó ò lè wù akọ́kọ́kọ́ má mọ̀. mi mi mo kò ṣe bẹ́ẹ̀ mi mo ti bá mọ̀ máa ti pariwo ẹ̀ síta irú ọ̀dọ́ yín máa ti pariwo ẹ̀ dọ́dọ̀ yín mi rí mi tẹ̀rí pé ó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ rárá sà ẹ jọ ẹ jọ torí ọkọ ò lè wù akákíyàwó má mọ̀ irọ́ ló pa dáàdi mi ò mọ mi ò mọ kankan. wo bí tútù máa tàn mí gbogbo nǹkan ló yé mi pẹ̀lú èjì mi ah so bó ṣe wà pẹ̀lú ọkọ ẹ tí ìṣọdún kan ti ṣọdún méjì o tracy sí kankan rí àbí wàláì mo lè kó sí tìmí ìfúnbúrẹ́ bọ̀. Ah, ah, dáàdi kókó tí mo notice lọ́jọ́ kan ni pé. Yeah. Mm. Mm, ọ̀rẹ́ mi. ọmọ ìjìnà ẹ lọ́rẹ̀ẹ́ kí ló ṣẹlẹ̀ mo wà pa mo wà òkè ilé ni mo wà. alright má bẹ̀ òun sìn ó lè rọ́yàn kó wá gbà mo ti gbọ́ ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ọkọ̀ <laughs> mọ́ later later ṣe ti gbọ́ jẹ́ sáré Be wọnú lé take care. Eh? Jesus Christ! Owó ta ló gbé owó tó tó ìsinú ilé? Tútù tútù for God's sake túlétúlé ẹ ṣe wá tọwọ́ bòkú lójú báyìí ṣé ká sọ pé ibi tí mo tọ́jú owó sínsìn ó ti súnmọ́ ìta ṣebí inú lọ́hùn kí ló wá débẹ̀ yẹn. bàtà ìjọ mo lè tọrọ owó tó tó yìí mo lè tọrọ owó tó tó yìí tó gbé wọnú ilé wa. anyway ọ̀gá mi lónìí wọ́n ní kí bá wọn gbé wa lé ní ìkìlẹ̀ máa bá wọn gbé bọ̀ ní ọ́fíìsì láàárọ̀ la. ìgbà tó gbóró owó tó tó yìí sínú ilé ṣókè yòókù sọ fún mi ní mímọ kó gbówó sínú ilé náà. nàìjíríà mi ò ní láti sọ fún ẹ for security reasons ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ alẹ́ mi an inspector for that matter so mo mọ nǹkan tó tọ́ tí bá rẹ̀ kó yẹ kí n sọ fún ẹ máa ṣe sọ fún ẹ ìwọ lójú lójú lójú lọ́wọ́ tó wọ́n bò kú lójú. tó bá ti gbóró yìí fún mm. ẹ báńkì ni kò gbé lọ má gbé wálé mọ́ o má lè nìkan burúkú o. sùnmí kí n má gbowó wálé tó dẹ̀ rò pé báńkì sèfù ju inú ilé tèmi lọ èmi tí mo jọ́ lọ́pàá. ẹnu nà èmi ni mo mọ nǹkan tó tọ́ torí ibi tó wà ó sèfù ju báńkì lọ. tí ẹni máa ń yí ẹpẹ́ ṣègbóhùn gbé lọ lọ́la. wọ́n lọ fi ra mọ́tò láàárọ̀ la ẹ jọ̀ọ́ madam ẹ bá wa da owó ọ̀gá wa padà. nígbà tó kí ló tó lè wá bá mi pé à dáàdi o mo rí nǹkan báyìí o mo rí nǹkan báyìí o you see that means pé agbépo lẹ́jẹ̀ ò jalè bẹ́ẹ̀ tó gbálẹ̀ head and abetting lòyìnbó pé ìwọ náà lo ẹ̀wọ̀n nìyẹn o. mo ti mo rí njọ iná mi mo mo ṣe orúkọ bẹ́ẹ̀ dáàdi mi ò mọ. bí o bí tó bá wọ̀ ọba rẹ̀ gbogbo ohun tó bá lè ṣe tó òfin ní mọ̀ ẹ́ pẹ̀lú bàdéjọ mo gbẹ̀ mọ̀ràn lọ ṣe if not. àwọn jáde ẹjọ́ ti rọ lọ́ọ̀ mo fọ́ lọ́ọ̀ bẹ́yìn ẹ wo ẹ tábà pẹ̀rọ dílé ọmọ wa máa yanjú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ ṣe tẹ̀lé mi débẹ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ àwọn tí orí wọn pé tí wọn ní làákàyè nígbà tí a bá rí pé àgbàlagbà ti ń bínú the next nẹ́rẹ̀ máa ṣe ni pé wọ́n á dẹ̀ gbé báàgì wọn wọ́n á dẹ̀ dìde lórí ìkúnlẹ̀ wọ́n á dẹ̀ máa lọ bọ̀tà wọn kò rí wọn ti yí wọn ti ya wèrè ìgbà tó bá rí pé èèyàn bínú yẹn gan gangan ẹsẹ̀ máa gbé ẹjọ́ sá dádì ẹjọ́ sá ṣé èèyàn wá dárú èèyàn bẹ́ẹ̀ ló bá tẹ̀ wọn kò rí ẹ̀ ti yí tútù ọtí lọ ni bẹ́ẹ̀ ni sà. ṣé o sí. kò sí nǹkan kan sà. àjẹpára àwọn tó rí ẹ̀ pé ní ìwọ idiot. olè àmì rọba ìwọ ọkọ̀ ẹ̀ ń wálé ó ń gbẹran wálé ẹ̀ ń dú ó ń gbé tọ́kí wálé ó ń jẹ́ sìn òun mu yúgọ̀tì òun fi wàhálà láìfò lé lórí èlò ló sálárì ọkọ ẹ ìdílé olè mi ò bá ìtàn mi ò mọ̀ èrí kó sí tẹ̀lẹ̀jẹ̀ láyé ẹ má dọ́dọ́ mi mọ́. truth mo dẹ̀ sọ fún ẹ mo pè ẹ́ sínú ilé yìí mo bẹ́ ẹ sọ̀rọ̀ mo ní ohun tí mo rí tọkọ ẹ̀ ń gbé ṣe ó ti ju agbára owó tó ń gbà lóṣù lọ sórí báyìí àbí mi ò sọ ọwọ́ amọ́wọ́ òfin bo irọ́ sórí ibi tọ́rọ̀ ẹ̀ já sí báyìí. mami mi ìfọwọ́ borọ mi mọ̀ pé ó ṣerú kó bẹ́ẹ̀ mami ṣé má jẹ́ pé mo mọ̀ mi máa bò ni má ti ṣàlàyé gbogbo ẹ̀ fún yín mami. ẹ ó dà níbo gbogbo ẹ̀ wá gbé dúró báyìí níbo lẹ bá dé. mo dọ́dọ̀ lọ́ọ̀yà ẹ̀ náà fi wá one million wa nítorí kéèsì yẹn ti dọ́dọ̀ CP pé tí màá rí one million kéèsì yẹn ò lè yanjú màá mi bọ́dún mo ti fẹ́ rí one million màá mi mi dẹ̀ fẹ́ jókòó ṣẹ́wọ̀n ìfẹ́ kọ́kọ́ mi ṣẹ́wọ̀n màá mi. one million. one million ló gbé. one million. hey one million naira. ẹ eh, eh, mọ́tò nǹkan. ah ọ̀rọ̀ mọ́tò rẹ̀ dábàá ta mọ́tò kò lè pé one million kò lè pé. bó bá tẹ̀ ta iye ìwọ̀nba bí tó bá gbé dé ẹlẹ́mọ̀ nǹkan tẹ́ tún máa gbé tà bó ṣe lẹ̀ tẹ́ ẹ lọ lùyẹ́ náà ń gbàǹjo kẹta kẹ mú gbogbo nǹkan lé kẹ ṣa gbogbo ẹ̀ mọ́ra wọn kó dodindi one million à ń pè kò sí iye gba. àmì ẹ bá mi ṣarajọ ẹjọ. níbo ẹjọ tó rọ lọ. ṣarajọ mo kò síbi títí máa ṣàjọ nbọ mo ti rí one million ló ìwọ ni kò tètè dìde nítorí pé mo sọ fún ẹ mo fi ẹnu mi yìí báyìí mo fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ o kò o gbọ́ àmọ́ mi ò ní tọ̀ ẹ́ o ó bà mí lójú jẹ́ tútù ó bà mí lójú jẹ́ ó bà mí lójú jẹ́ ojú dẹ̀ tì ó dùn mí mi ní tọ̀ ẹ́ ó dùn mí o ṣùgbọ́n mo fi gbogbo ẹ̀ lẹ̀ ọ̀rọ̀ yìí ò ṣọ̀rọ̀ sí i. wọ́n lọ́ọ̀yà hello hello lọ́ọ̀yà kí n yọjú sí yín. ẹni mo bọ̀ lọ́dọ̀ yín sí sí mo bọ̀ máa jó yín sí yẹn jọ ṣe ti gbọ́. ọ̀fun ọgbówó náà ló ti ń wá lọ. mo ń bọ̀ mo ń bọ̀ lọ́yà ẹjọ́ má mi lọ́yà ló ní kí n tún máa bọ̀ sí. ó yá ó yá tètè. ilé kòkó tèmi ṣe fún mi kí n tún máa lọ. wo ọ̀gbá mi di tútù ṣé ó máa sùn kalẹ̀ bí kò sí ti máa ṣe fún ẹ kí ni mo fẹ́ ṣe fún ẹ nígbà mo ti fẹ́ rí one million kì í ẹ̀ sọ ẹ̀ kì í sọ ẹ pẹ́ ẹ̀ sọ̀rọ̀ ten thousand ó yá tètè tètè ẹ̀ sọ̀rọ̀ ten thousand ó sọ̀rọ̀ one million bó bá dẹ̀ ṣe jẹ́ fẹ́ jẹ́ kí n gbọ́ o ọmọ tá a bá ń báwí tó wà lòkì mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ dídì ó sọ fún mi pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ sórí kẹ́ráyé mi báyìí. ìdájọ́ mi rèé ilé-ẹjọ́ ìfi ìwọ ọ̀gbẹ́ni Bádéjọ Ìjàyè gbèmí sí ẹ̀wọ̀n ọdún mẹ́fà pẹ̀lú iṣẹ́ àṣekára arise. cut. ẹ ní ju ìṣẹ́jú márùn-ún. Adéjújú ìfẹ́ mi tó tọ́ ilé tí mo rí ẹ lónìí ó jọ lójú ó sì wàá mú inú mi ó jẹ́ kí nǹkan tó kọ tí mo gbàgbọ́ pé ó pé ìfẹ́ gidi ló wà láàrin wa ó tó fìdí ẹ̀ torí pé kì í ṣe ìdáṣà ọdún ló lè wá owó ọ̀pọ̀ ẹ̀ ní olùkùtù wà ó wá fi ń dá lójú omi ìyá yìí bí ọdún àkọjá lọ ìfẹ́ tiẹ̀ náà ní ẹni lọ́kàn mi kò ṣe sùúrù fún mi tí ojú ló gbèsè máa tó kú nínú àjàkátì wọn ara ìgbádùn ara wa túbọ̀ bá mi bẹ̀ fọlákẹ́ kò sí wàhálà. kan tí mo bá wá bíbá ẹ̀kọ́ nìyẹn ọmọ ẹ tó lòun fẹ́ rí ẹ ló gbé mi dídí àti kan tó mọ wá fún un dáadé tó fẹ́ bá sọ̀rọ̀ nìyẹn. ẹ̀ẹ́dì tí mo fi dójú tì mí ẹ dójú tì mí lára ọwọ́ rẹ̀ mi tó ti ń pè mí lọ́wọ́ bàbá ẹlẹ́wọ̀ táwọn táwọn bí wo jẹ́ kí n dójú tì wọ́. ṣúrí tó gbogbo nǹkan tó bẹ́ẹ̀ ń bẹ̀ sọ ẹ bá dé jọ tó ń gbọ́ lẹ́nu gbà. ìwé tí mo wá fún ẹ nìyẹn ìwé kọ́ fún ti jáwé fún ẹ kíkọ́ kò máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ṣó ti yé ẹ. ìpá pàtẹ́ ní lọ́pọ̀ kò ní adé tutù kan níyàwó níbi kan mi ò ṣe mọ́ ah, ah, tójú sí mi láàárẹ̀ mi tójú sí mi láàárẹ̀ gbogbo àwọn èèyàn mọ̀ pé mi ò mọ nǹkan tó ṣe mo rú tó fún ma tòmá mi lọ ìmọ̀ pa mo tọ́jú ẹni tó kù fẹ́ ní bàbá fún kọ́ pé ah, èmi mọ̀ kọ́ wọ̀ ẹ̀ èmi mọ̀ kọ́ wọ̀ ẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn pé mo mọ̀ kọ́ tó ṣe ẹ́ wọ́n wọ́n yóò lè mọ́ láàrin skul gbọ́n tó fẹ́ fẹ́ sọ náà mo jẹ́ gbọ́ pé mi lè ní problem bí tó gbé mi wá ìṣe kí me. mi ṣé trust me ni. mo trust ẹ o. okay now listen and listen good ṣòro deal ni babaláyé mi ni kò lè ṣiṣẹ́ yẹn kò ṣe and let me tell you máyà kó mọ̀ kankan wà láàrin mi àti ẹ̀. no problem. olùgbọ́ kí ni kí wọ́n fà mm, wine is okay. wine. Yeah. rọmọ dáadáa yìí decent boy. má jẹ́ mọ́ this bouquet um, bouquet My jẹ́ mọ́. <laughs> What a beautiful name. Thank you, sir. Show the mind to mark and a beautiful bouquet. Ah, <laughs> no problem, sir. <laughs> I'll see you later. Much Oh, God. And in fact, uh, you look alike. I'm also beautiful, I look alike. Oh, that's what you mean, no? irú irú ẹ̀yin ọmọ báyìí ló yẹ kẹ́ máa wà lẹ́gbẹ̀ẹ́ wa gbé báàgì ẹ lẹ̀ <laughs> ẹ mú nǹkan. thank you sir. so báwo ni gbogbo nǹkan súnmọ́ mi sísúnmọ́ ni àmọ̀ṣe ẹni súnmọ́ ni so bàbá so báwo ni gbogbo nǹkan. decent boy ó sọ̀rọ̀ ẹ̀ dáadáa fún mi ó ní olóòmà corporate zasco. She don't feel dizzy. Dizzy? Yeah. Aṣọ sick tẹ́lẹ̀. Ah. Ọ̀run kún ẹ báwo. Aṣọ ológun. Mo mo take your take your wine. Take your drink. Bukki baby. Bukki. Oh, good. <laughs> ah, beautiful bookie, lie down. <laughs> you see, in tó batimu, ti mú eku tó rí ẹja lẹ́nu páńpẹ́ tó tí pápá yẹn bá rẹ̀ mọ́lẹ̀ kò lè wọ̀. Decent boy. My chairman. Steve. Baba. Ọtún ti délẹ̀ o. No mistake. I repeat, there should not be any mistake at all. Huh? Ẹ palẹ̀ Beautiful bookie. jẹ́ nǹkan tí mi ò ṣe. Ah, o o ṣe. mi ò ṣe wọn bá yẹ. ilé ti rẹ́dí àti jẹ́kọ̀ọ́. o ti jẹ́wọ́ ga. ẹ sà mi ò ṣe wọn o ṣe wọn bọ̀. yẹ. ẹ wo bí wo bí wo bí eh, innocent àbí náà pé àwọn boy àbí decent boy kí lorúkọ ẹ. decent boy sir. ṣé o bó ṣe bá gbogbo decency ẹ o ti àbí o ṣetán wo bí jẹ́ kí n sọ kí nìkan fún ẹ torí gbogbo ilé ìtorí ó kéré nínú ìyàtọ̀ lè jẹ́ mi o àwọn ọ̀ràn àyàn ń ṣe mi wọn á mú ẹ lọ sẹ́yìn kù lè ń sìn wà lọ kí bàbá àgbà kò tó mọ tó ń ṣẹlẹ̀ wà ti bára ẹ lọ o gbọ́ ṣé o ti ṣetán láti jẹ́wọ́ àwọn tẹ́jọ́ ń ṣe iṣẹ́ àdáàdá. mi mọ ọ́n gbà. prince adéoyè báwo ló ṣe jẹ́ sí ẹ. adéoyè mi mọ ọ́n gbà mi ò mọ̀ rí. o ò mọ̀ rí. kẹ́mi yeah yeah ah all right ah. Ah. mo kì í kọ́ báwo lè ṣe jẹ́ sí yẹn. bàbá sọ pé náà ah. ìyàwó mi ìyàwó mi Bukky Bukky pẹ̀lú mi àṣẹ mi. so girlfriend ẹni o bá decide pé òkè òun wà àti adóyè kẹ pa kẹ lù ú kẹ fi ṣe tó bá wù yín àbí bẹ́ẹ̀ kọ́. ẹ wọ́n dáná sọ ẹ ẹ ẹ ẹ ṣe òtún lẹ́jà sí sọ̀rọ̀ ẹ ṣe òtún lẹ́jà sí sọ̀rọ̀ sórí gbogbo ilé ètò orí i have told you mo kéré. bírù mi bá ti wà ń lù ú símẹ̀dọ̀. ewu ewu mo fi bẹ̀rẹ̀ sí ká. ọ̀dà wọn ò fira àyàn hàn wọn ò jẹ̀wọ́ fún ọ. ẹjọ́kẹjọ́ ni tóyin ọ̀rọ̀kọ̀rọ̀ ló ń tẹnu lábọ̀nbọ̀n jáde máa sọ fún àwọn ọlọ́pàá máa dárúkọ oríṣiríṣi orúkọ míì fún wọn pé àwọn ni bàbá àṣàlẹ̀ yín máa sọ bẹ́ẹ̀ fún wọn. ókè máa jẹ́ wá ṣé àwọn ọjọ́ yìí ṣé àwọn kéńtì ọ̀sánmà ẹ̀yìn àwọn ni. yé yé yé yé. pásítà ẹ ló ló máa ń ṣeré. <laughs> ọ̀gá ọ̀gá ẹni kọ́sà ẹnìkan ẹnìkan excuse wa yẹ gbogbo tó bá fẹ́ sọ sọ ń ṣojú ẹ ẹ ṣàkíyèsọ sọ. bàbá ọmọ àti lóun fẹ́ sí ká. ìwọ lè sọ ó dà bá rí bẹ́ẹ̀ mo pa láṣẹ fún ọ ìwọ mò ń bá sọ̀rọ̀ sọ fún ọlọ́pàá tó wà wájú ẹ tó ń bi ọ léèrè ọ̀rọ̀ wọn pé ta ni bàbá àṣàlẹ̀ yìí sọ fún bàbá àṣàlẹ̀ yìí sọ bẹ́ẹ̀. ẹ má jẹ́wọ́ jẹ́wọ́ ṣẹ́rí ọ́fíìsà tó dúró àwọn ni àwọn ni bàbá àṣẹlẹ̀ wa. ọ̀gá. èmi ni bàbá àṣẹlẹ̀ ẹ̀sà àwọn ni o dẹ̀ lórí ẹ̀ orí ẹ̀ ò dàrú èmi ni bàbá àṣẹlẹ̀. ní ìní bàbá òsì. mo rò pé tọ́ báyìí. ó ti ó ti ó ti bàbá ẹ wo ẹ má jà kúrò fúnra wa kó mi má bàa tiẹ̀ lọ́dọ́gbọ́n tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ẹ wo ẹ jẹ́ ká kú ohun tó ṣe láyé ti tó. ajé ó lè wà lẹ́yà. pẹ̀lú ilé yìí tọ́ba mú jọ́ mi yẹn bó ti máa lọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ sí ká ni yẹn. óyá óyá óyá. bí àràbá sàn tí bó ti ju awọ ṣinṣin àdísẹ́ bí gbogbo ẹyẹkẹyẹ bá ń ké bẹ́ẹ̀ yẹ àwọn àgbà bá ti lọ gun tó kí gbogbo àwọn tó kórè wà ní àṣà ni ìgbé tí wọ́n ń ké lónìí ọ̀rọ̀ tó ń sọ lónìí òòtún sọ bí mọ̀ àfi dandan kó rè wàlẹ̀ àṣà lónìí kó rè wàlẹ̀ àṣà rè wàlẹ̀ àṣà. yé yé yé yé. ọ̀gá ó ti pẹ́. pé ambulance pé ambulance pé ambulance. jọ mi tí mi ò sí nílé ẹ rí i pé nǹkan mi lè lọ ṣẹlẹ̀ lè yà ká bó ṣe dáa ni ẹ ṣe gan ẹ wá gbádùn mi gan ẹ mọ̀ pé mi náà kì í ṣe nǹkan. a ṣe ẹjọ́ bẹ̀rẹ̀ ní ẹ òkú kì í bá láàyè ọjọ́ mo lóye máa fẹ́ sọ̀rọ̀ sẹ́yìn. Prince èmi ni mo ní kí wọ́n sọ fún yín pé kẹ́ sí mi ìdí dẹ̀ ni wípé mo kàn fẹ́ bẹ̀ yín lórí embarrassment àbí inconvenience tí pípè tá a pè yín wá síbí láti wá sọ̀tẹ̀nu yín lórí ọ̀rọ̀ ọmọ tó lóhun. decent boy. decent boy yìí àwa kàn ń ṣe iṣẹ́ tiwa ni. nígbà tó sọ pé wọ́n ṣàárín mọ́yín wọ́n rí mọ́yín òun ló fà we never meant to embarrass you ṣùtìyẹ ṣe rí mo wá discover wípé orí ọmọ yẹn ti dàrú lóòótọ́ ó àjẹgbodò hmm. ni ó kàn ń wẹ ní kúnra imagine nígbà tí irú ẹ bá tún sọ pé e, èmi èmi tún ni pé èmi gan ni mo máa ń rán òun iṣẹ́ you know ó wá jẹ́ kí n gbà pé oh God we have embarrassed this gentleman wọ́n ní mo ṣe ní ká yọjú sí mi ẹ má bínú on behalf of àwọn èèyàn wa tí àjọ ń ṣiṣẹ́ bí mò ń sọ pé ká má bínú sí wa. DPO àṣé mo dúpẹ́ ọlọ́run àpọ́n iná lè lálákọ̀ọ́kọ́ mo fi. Fi jẹ́ kẹ́ mọ̀ wípé iṣẹ́ yìí ọlọ́pàá lẹ́ ń ṣe o àdúyìn ọjọ́ ó kàn jẹ́ pé society tá wà wọn understand bí iṣẹ́ ọlọ́pàá ṣe rí once you are invited to the police station by the police wọ́n máa bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri chief adeoye o ó ti ṣe wọn o wọ́n ti tì mọ́lé o wọ́n ti ṣe without knowing the content or the purpose behind it invitation. Mm. But, uh, well, that's our society. Another thing ni wípé màá bẹ̀ yín kẹ́ jọ kẹ́ torí investigate mata yẹn dáadáa. Hmm. Ọlọ́run ni borúkọ yín jẹ́ o. Àmín. Àbùkù òde kì í wẹ́ nìkan kọ́ńkàn kó bá ṣe ẹni tó ní Oh àwọn tó ti gbọ́ lọ wọn ni gbọ́ bọ̀wẹ̀ investigation yìí so that the culprit whoever no matter how highly placed will be brought to book. kò rí bẹ́ẹ̀ ṣe rí mo dúpẹ́ lọ́wọ́ yín. ṣe rí for you láti try láti correct the wrong there is no there is no nothing wrong in that it takes The grace of God the grace of God fún yàn láti sọ pé mo ti ṣe àṣìṣe o mo wá ń ṣe àtúnṣe. ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ sí ọlọ́wà tó bọ̀ wá. àmì ẹ ṣé ẹ bá mi kí màdá. Eh, my regards. Okay. Um, títí. jẹ́ kí n mọ̀ wọ́n ní ṣe ni tán nú àwọn ọlọ́pàá tó dóbìnrin tí wọ́n fi mú ìṣe ló ṣí gbáàyẹ rẹ̀ báyìí ìgbáàyẹ lórí ló bẹ̀rẹ̀ tẹ̀ sí tòkòròkòrò kéèyàn rí gbáàyẹ obìnrin kọ́mọ́ tó. ọmọkọmọ tí ó bá mọ bá ń ṣiṣẹ́ mo wá sọ́dọ̀ ìmì ìrókò ń bí ká ṣèwúra fún. ń wá ṣèwúra kódà ìwọ bàbá náà ó mọ bá wọn pín wù ẹ ti mú sẹ́yìn gbẹ̀ndẹ́kẹ̀jú ẹ wo bí o tẹ̀mí ò ṣòro. àwọn ọmọ lẹ́ni kì í sọ fún ọ pé bó bá di lọ́tọ̀ọ̀la ó ṣẹwẹ̀ à ń pèwé òun ní àwẹ̀ ni àwẹ̀ mi là ń pè àwẹ̀ fún lórí odó láàrin omi ìkú ò fò lọ lórí o àtàló ń bẹnu tí ò sẹ́ ẹ sì sọṣẹ́ yẹn yìí yọ̀bọ̀ kẹ́ lágbègbè ń tó kọ́ ṣerú iṣẹ́ yìí kò mú yọ̀bọ̀ kẹ́ kí ni ṣe yín ìdí èrè rẹ. jọjọjọjọ torí Ọlọ́run ṣáàdúró bó ṣe wà yìí má kọjá bẹyọ ẹ máa pe ọlọ́pàá o gbọ́ dúró síbẹ̀ mo kàn ẹ́ látọ́ sùn. yes. dádì èmi ni bádìjọ. ẹ mú mọ̀ kí wọ́n ni. anyway mo ní kí n wá sọ fún ẹ pé a lọ́dọ̀ Ọlọ́run pé ojú ló pẹ́ sí pé mo ti yanjú ẹ̀ but nígbà tí mo wà lọ́hùn mo mọ̀ pé ò gbọ́ sí i so wife mi mú ìwé kan wá tó jẹ́ ìwé court tó sọ pé òun ò fẹ́ mi mọ́ bákan bákan tí mo pé ó sì ti mo ti dé ìsìn kí a lè jọ sọ̀rọ̀ tẹ̀lé-tẹ̀lé mi ká lọ sílé wọn ká lọ bó ṣe máa padà sílé ṣá ẹ̀ ló gbé mi wá ó ti ya wèrè kí lẹ rí kò wá ń ṣe ordinary wèrè serious wèrè torí ẹ̀ ti dàrú tí ó lè wà ókè mọ́ àwọn ẹgbẹ́ ẹ̀ tí wọ́n bá ta Amẹ́ríkà dé wọ́n máa wá ṣàkófá obìnrin kí mo ti ta Amẹ́ríkà dé tọ́ba ti London dé wọ́n wá ṣàkófá àwọn ti London dé wọ́n tẹ̀wọ̀n dé ó dẹ̀ wà proud of it ó ti wá bẹ̀ mí nílé pé dáàdì mo ti sáàfù tàn kò ní yẹ. kò rí bẹ́ẹ̀ ṣe rí yẹn dáàdì ṣe mọ̀ pé kéèsì tèmi ó yàtọ̀ bí àkóbá ni tọ̀dọ̀ mi àṣọ ọlọ́pàá tọmọ kò máa ń wà ní ìjáde ìbọn ẹ̀ ibi tèmi ẹ̀ ẹ̀rù. tó wọ́n fi aṣọ díẹ̀ lójú nígbà tó ń lọ kó ìbọn tó ń lọ kó fólè kí ló máa ń ṣe ìkọ̀ọ̀kan nínú ẹ̀yìn ọlọ́pàá ìnáà jẹ́ pé nígbà tí wọ́n bá ti gbé yín sí position of authority tíjọba tó ní ọkàn nínú yín pé yes ẹni tá a tó fọkàn tán rèé ìwọ náà ló wá ń kó ìbọn ló ń kó fólè wọ́n fi ìbọn pa ọ̀rẹ́ mi kan máa wá níbo ni yóò lè ti lè rú ìbọn yìí wọ́n lọ́wọ́ pàlókò fún wọn kí ló dé kí ló dé ẹ̀yin tá a fi ẹ̀mí wa sí lọ́wọ́ àtẹ̀yìn gan lè ń ṣe wá ìyàwó ẹ̀ tó dẹ̀ ló lọ mm-hmm. èmi ni èmi ni mo dún gbogbo ohun tó ṣe pátá tẹ̀ ni wọ́n advice ẹ̀ kódà kò tí ì mú sòrò tán mo ní kó mo tún advice ẹ pé kó change surname àwọn ọmọ ẹ pátá kó má tiẹ̀ lẹ́ni tí ì ṣe pẹ̀lú ẹ mọ́. kí ni mo ṣe fún yín tó ṣe lè tó yìí. rárá torí pàwàgọ́ òfẹ́ nínú fámìlì wa mọ́ ni látijọ́ tí o ti dáyé àtìgbà tó ti ń kàwé tán njó tí ẹ gbọ́ rí pé baálẹ̀ ó ẹ bá sí fámìlì wa rí kásẹ̀ tó wá sọ ọba kásẹ̀ tó wá sọ pé yẹn ló ẹ̀wọ̀n kò ṣẹlẹ̀ wọ̀n nǹkan tí mo ṣe tó kù díẹ̀ káàtó lẹ́ sọ ẹ̀yin ò rántí ibi tí mo gbórúkọ ẹbí ìdè orúkọ ìbádéjọ ìjà ìgbé mi ni mò ń jẹ́ tí mo fi jọ́ràn ọlọ́pàá mo ní àǹfààní láti bọ́ ig lọ́wọ́ bẹ́ẹ̀ la ṣe dọ́dọ̀ president tí mo bọ̀ lọ́wọ́ tá a tún ya fọ́tò tí wọ́n kọ́ síbẹ̀ pé bádéjọ ìjà ìgbé mi ẹ̀ ò complain. good sori fọ́tò tí wà àti president jọ yà mm. nígbà tẹ́ bọ̀rọ̀ wọn lọ́wọ́ yẹn mm. ìyẹn ni mo gbé lọ báǹkì tí mo fi gbowó tí mo fi kọ́ lé orí ẹ̀ ti burú ó ti yàwé àgbàdo ẹ̀rí ni àjèrè ẹ̀rí àní nine thousand two yẹn fẹ́ lọ́wọ́ oṣù àgbà kankan lọ́wọ́ ẹ̀ rí orúkọ Bádéjọ ìjà ìgbé mi yẹn náà ló gbé straight from presidency to prison yard oníṣẹ́ oríire. ẹjọ kí ni solution sọ̀rọ̀ ìyàwó mi ṣẹlẹ yẹn gbogbo. ẹ máa nà má dé bímọ. kẹmi má dé ibi. má dé ibi mọ́ and for your information mo fi ọlọ́wọ́ bá bẹ̀ ìjọba tó gbọ́ Bádéjọ ìyẹn sí ìsì anybody lè jẹ yẹn tí n bá tó gbọ́ ìjà ìgbé mi yẹn lẹ́nu ẹ ọlọ́run ọba ń gbọ́ èmi ni màá pa ẹ́ máa lọ má dèbí mọ́. ẹnu mi mo gbàgbọ́ pé mo léèyàn bí tẹ́lẹ̀ jẹ́ kí n wá sí ẹ̀ sí jẹ́ kí n mọ̀ pé ẹ̀ kì í ṣèyàn kí mi má dèbí mọ́. má dèbí mọ́. ẹ ẹ wá wọ̀ ẹ o ẹ ṣe àwọn anínní ń kọ́ sọ láwọn kíní àwọn oṣùbọ̀ àwọn ìlú sì ń kọ́ lòṣì ìjọba máa place yín sí position of authority ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa dáàbò bo àwọn èèyàn kọ́kọ́ wọn balẹ̀ tó yẹ ká máa rí ọlọ́pàá ká máa kán lugbó. yẹn torí ẹ ń bí fúnra mi i supervise your Thank you. chief èmi náà ni. Bàdéjọ. Bye chief. Kò sí ẹni tó ń dé láti ọgbà ẹ̀wọ̀n tí society wa accepted. Society wa so bad débi wípé iṣẹ́ yòówù kéèyàn kọ́ ẹ̀kọ́ yòówù kéèyàn kọ́ lọ́gbà ẹ̀wọ̀n níwọ̀nba tó jẹ́ pé kì í ṣe pé tó bá jáde ẹnìkan wà tó máa gbowó fún pé kó fi máa ṣiṣẹ́ ó ti bá tẹ̀ lóko ẹ̀ lájà sí wo ọ̀pẹ̀lọpẹ̀ bàbá Awóyẹmí tí ò bá jẹ́ bàbá yẹn nǹkan nígbà tó já sí láì tí mò ń sọ yìí èmi gan rí wípé àṣẹ mi ò rówó tí mò ń pé mò ń rówó ah, Bádéjọ ẹnu kìíní olówó wa. Prince ẹjọ ẹ já èmi nù sí. <laughs> ìwọ náà fẹ́ máa pẹja ò fẹ́ kí máa fún ẹlẹ́jà jẹ wọ́n. Bàdé já tó bá túbọ̀ gborí wọlé máa já ẹ sí. ọ̀rẹ́ pẹ́sì níbo ló kù sí tí mi ò tí ì gborí wọlé tó ṣé mo pé problem tí mo ní iná èmi àti iná làjọ ń ṣiṣẹ́ kó tó di pé problem wáyé thank god tó bá lẹ́yìn tó wá jẹ́ pé iná ni ọlọ́run tó ránṣẹ́ mi láti tún gbé mi oró padà máa cooperate ẹni tí ẹni tí ẹ já mi máa cooperate. káràkátà ni mo ń ṣe. kí làwọn nǹkan tẹ̀ ń ta kí làwọn ṣòdodo ẹran rí. dáadáa. ò dẹ̀ mọ bí àwọn alápàtà ṣe ń ṣe. irú iṣẹ́ tí mo ń ṣe ni chief. so alápàtà ẹran ni ẹ fẹ́ sọ lẹ́ ń wọ́n gẹ̀gẹ̀ tó yẹn látàárọ̀ ṣe owó táwọn alápàtà rí ó tó ìdáwọ̀ rí nínú business tá à ń ṣe yẹn. alápàtà with a difference. okay difference one. tó bá yá tásìkò bá tó máa já ẹ sí wàá rí i mú nǹkan ìyẹn ti débi tí màmá gbé ṣe. ọkọ tó bá bá ilẹ̀ mú ilé ọkọ tó bá bá ilẹ̀ tó bá mú ilẹ̀ lèyí ẹ̀ kì í kọ́ ọ̀gá tó bá o búra sí i bá ẹgbẹ́ alápàtà nípìnlẹ̀. èmi Bádéjọ ọmọ Àwẹ̀ró mo búra mo sì jẹ́jẹ́ níwájú ẹgbẹ́ alápàtà. ẹgbẹ́ alápàtà wípé ọmọ ẹgbẹ́ rere ni wọ́n jẹ́ n kò sì ní dalẹ̀ ní ọjọ́ kíjọ́ tí n bá gbà ní èrò láti dalẹ̀ tàbí tí n bá gbìyànjú láti dalẹ̀ ọjọ́ náà ni kí ilẹ̀ òyọ èmi bádéjọ ọmọ àwẹ̀rọ. àṣewà àṣewà. àrùn gbọ̀dà àrùn gbọ̀dà àrùn gbọ̀dà pọ́ pọ́ pọ́. olóyè ẹ wá sọ fún bádéjọ ohun tí ẹgbẹ́ alápàtà jẹ́ torí kò tí ì yé ẹ̀ ń sọ lérèfé fún ni ẹ ṣàlàyé fún un. bádéjọ. Lord Prince. ẹgbẹ́ alápàtà tí mo ṣàlàyé ẹ̀ fún ẹ tó dẹ̀ ti gbà wípé o máa darapọ̀ mọ́ àti pé o ò ní dà wá ẹgbẹ́ alápàtà èèyàn ni o. alápàtà èèyàn. bẹ́ẹ̀. Prince àwọn tí wọ́n ń pa èèyàn ta. bẹ́ẹ̀ ni wò alápàtà èèyàn ni kì í ṣe tẹ́ràn ìtorí ẹ̀ la ṣe múlẹ̀ fún ẹ bó o bá wá dà wá ilé ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí yóò dà ẹ́ o ó ti gbọ́ òǹdẹ́gbẹ́ alápàtà o. alápàtà yìí. Ah. hello. Ah. wá mo lérò wípé gbogbo wa tàwa bí láti enjoy ara wa dáadáa sábà ojú àgọ wa ẹni pé time ti lọ gan ẹ jẹ́ ká máa lọ. ẹ jọ ń torí Ọlọ́run ah, kí ló dé lọ gbogbo yín dẹ̀ ń gùn tó bá dé yàn sìn ẹ́ nígbà yẹn mo ti burú jù mo ti ṣe kíní kan ṣé èèyàn kan kò lè wọlé débẹ̀ yẹn á lè kó gbogbo wa ká máa tẹ̀lé òun lẹ́yìn láì ṣe ẹran ẹ jọ ń torí Ọlọ́run kẹ́nìkan ni wá tó kúrò níbàyà gbọ́dọ̀ mọ̀ nǹkan ta wọ́ọ̀tì. Steve. Sir ta ni o arrange pẹ̀lú ẹnu rẹ̀. Mosun ni mo rí. sista Mosun báwo ló ṣe jẹ àbí. actually ìgbà tó sọ fún mi ó ní pọ̀ bàbá láì bàbà làbẹ̀rùbá bó ṣe sọ̀rọ̀ yẹn èmi tí wọn kò máa tẹ́ wa sí rẹpẹtẹ iná fàájì ni. kí ni wọ́n ti ń. ẹ ẹ tí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ kí bóyá mi lè ti bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìsinyìí ọ̀rọ̀ adùn sọ ṣùgbọ́n gbà tó ti jẹ́ òun lẹ bá sọ̀rọ̀ ẹ bá negotiate. ẹ kí ló máa ń ṣe ìjẹ òsì yìí náà. bọ́ọ̀lù ṣe fẹ́ kẹ́ kókó wá síbẹ̀ kó bá negotiate wọ́n ní èkó sọ̀rọ̀ náà ẹ jẹ́ báwo ṣe tàn yín báyìí mo níṣẹ́ àti ṣe púpọ̀ jọ. ó ṣe jàre ọmọ tó ní làákàyè on behalf of àwọn ẹgbẹ́ mi ẹbí fúnra bí mo ṣe dúró máa gba twenty five thousand. Ah, ah, ah. kí ló máa ń ṣe ìwọ gan-an ná èmi ò gbogbo apákọ́ta thirty thousand naira ni gbogbo wa máa gbà. ẹ má thirty thousand naira gbọ́ ìyá wa má bìí rìn. ẹ wo jàre ọkú ká tó máa lọ. well normally mi mọ orúkọ títí ẹ bọ mo rí mo láìka owó gan but máa rẹ èmi nílẹ̀ tí a bá ti ń débẹ̀ owó ilẹ̀ máa kọ́ gbà. àdì tí kò bẹ́ẹ̀ ó ní ìbàyìí máa bẹ̀. thank you very much ẹ jókòó normally mi mọ̀ bí ẹgbẹ́ Yorùbá dé bẹ́ẹ̀ but ẹ jẹ́ kí n kò sáré kọ yín díẹ̀ torí pé a máa lò níbi tá à ń lọ yìí àwọn dáàdi wa máa sọ wípé panumọ àbọ kì í bá gbórí jọ. mo rò pé ilé máa mọ ọ̀tọ̀ ní panumọ àbàfi kì í bá àbàfi fọ. ẹ wọ́n ní àbátálá kí wọ́n bá dá àwọn olùṣà òkè máa ń gbà ọ̀rọ̀ tó kété bá ti bálẹ̀ sọ báyìí ọ̀run nílẹ̀ máa ń gbọ́ ẹ ṣe ń wò mí bí orí ẹran yẹn kan ni kẹṣẹ máa wò mí tẹ́ ẹ mọ́ jẹ òun ló yọ yín. ìgbé o ẹkúnlẹ̀. igbó dúdú àjèjì ò gbọ́dọ̀ wọbẹ̀ àjèjì tó bá wọbẹ̀ ńkọ́ ó dẹ̀rùn awo. <laughs> kódà ẹ̀yin ti jẹ́ o ẹ̀dẹ̀ ti mu ìjẹkújẹ ní pèkúté ilé ẹ ti dẹrùn àmúso nìyẹn torí jọkíjọ tí ewúrẹ́ bá kọ̀ tí ò kágò ó ń dẹrùn àmúso ní ẹ̀yà ẹ gbéra e lẹ̀ kẹ́ wọlé. kárí. bá a ṣe ń ṣe náà nìyẹn ó kárí òkúṣẹ́ ọmọ dáadáa òkúṣẹ́ agbóríire. ẹ ṣe sá o. báwo ni mi ò rí lọ́wọ́ báwo ni àwọn ṣe jẹ́ àbí ṣára yín náà ni wọ́n. bẹ́ẹ̀ni sà àjùjọ ń gbé ni. ok ẹ pẹ̀lẹ́ àǹtí. yes sir. ẹ gbọ́ kí nìkan tí ẹ̀yin mọ̀ nípa èrè tí àwọn ọ̀rẹ́ yín. Ah, bá a ṣe kúrò ní skul ìjọ yẹn àwa lọ sí láìbírì ìgbà tàdé máa délé àbá wọn púpọ̀ bá a ṣe rí wọn mọ́ nìyẹn. ṣé bí wọ́n ṣe máa ń lọ tẹ̀tẹ̀lẹ̀ nìyẹn. wọn kì í lọ bẹ́ẹ̀ yẹn eléyìí kan wáyé bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń lọ nìyẹn sà ìgbà míì àlọ́ dùnrún ni tó ẹ pààrọ̀ ọjọ́ kejì báyìí náà máa dé. Ah, ok àwa máa bá investigation wa lọ ibi tá a bá bá dé tàbá nídìí àtún yọjú sí. ṣé ẹ ẹ jọ ṣé mo lè rí i ọmú àyà obìnrin tọwọ́ òsì. Hmm. Ah, ó ti tán àná ni wọ́n wá kó méjì tí yóò kù. ẹ ìgbà yìí sí mo lè máa retí rẹ̀ ìgbà yìí. Hmm, tó wọ́n máa tó ìdá ìbáyọ̀ ọ̀la ẹ padà wà ẹ ti rí gbogbo. ṣé iye táwọn ìrà tẹ́lẹ̀ náà ni àbí. torí ẹ jẹ́ ti lé hmm. thirty five thousand lọ. bíi fifteen thousand là ń rà tẹ́lẹ̀. Ah, ah, ó ti wọ́n o ẹ mọ̀ pé ọmú òsì ó wọ́n gan. ẹ dẹ̀ lè dín nínú ẹ̀ rárá ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ máa jíṣẹ́ fáwọn ọ̀gá mi tán bá dé. ọ̀dà ọ̀dà bá ìyá wa. ẹ wò ẹ má bínú mò ń bọ̀. ẹ káre láyé. àmọ́ eléyìí tó ìjó tó yọwọ́ yín ti bà. ìjẹjẹ ni. ìjẹjẹ <laughs> irú ẹ̀ lọ́mọ fẹ́ ó tiẹ̀ dáa pọ̀ ìjẹjẹ àmọ́ ó tó èlò báyìí. twenty thousand ni o ogún ẹgbẹ̀rún bíi bó. síbẹ̀ iná mòye tá à ń tà ọjà ti wọ́n. ogún ẹgbẹ̀rún. síbẹ̀ iná rí ẹrí bó ṣe tó. ẹgbẹ́ wo tó wò ni ó tóbi ná ó tóbi ná oyè ó tó bẹ́ẹ̀ ná torí gbogbo èèyàn náà ló mọ̀ pé ọkàn ẹran gan ó wọ́n lọ́jà. ṣé kí n. ẹ̀yà ewé ẹ má bàa lọ wo náà. ẹ jẹ́ kí n fún un náà ọkàn náà tóbi hmm, ẹgbà ẹ̀ka ọmọ ka ìyàká lówó náírà. ẹ dáhùn. ẹ ṣe gan ẹ máa rí bá ẹ máa tó wá o lágbára náà ọ̀dà ẹ ṣe gan ah, mo láìpẹ́ wọn. ẹ jẹ́ kókó ṣàlàyé gbogbo rẹ̀ mo ní ẹ máa bá mi wá. àtàǹpàkò òsì ìbàjẹ́ tọkùnrin ìbàjẹ́ tóbìnrin àmọ́ mo fẹ́ ni pé yorùbá jẹ́ pé kọ́ bá ń gé lọ́wọ́ a máa lọ rogo oró oró oró oró. gbogbo ẹ̀ lẹ máa rí lọ́la ọ̀la lẹ máa rí ẹ wo gangan lẹ fẹ́ rà gangan ẹ sọ nǹkan tí ẹ bá fẹ́ rà gangan. ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀. ẹ̀dọ̀ lẹ fẹ́ rà. ẹ̀dọ̀. ṣọ̀gọ̀tọ́lá àpáta. ìyá wa. ẹ ẹ lónìí. ten thousand naira ni. mo rò pé o ti dínwó ní. ọ̀dà kò sí i lẹ́mọ lẹ́ràn lẹ́ràn ọ̀dà yìí. èmi náà lè máa rán. ẹ̀wé àwọn ọ̀gá yín o. kẹ́ ẹ ṣe kàlẹ́ńdà kẹ́ ẹ fáwọ̀ lè bàrà yín. Ah, ah, bàbá ṣé tá a bá ṣe kàlẹ́ńdà ṣé ẹ máa fi sílé. kílè èsì wo bí n ṣe yan. Ah, ó ga ọ. ọkọ jẹ́ kí n jẹ́rìí owó. ẹ ṣe sùúrù bàbá. ìyàwó ẹ sọ̀rọ̀. Ah, òtútù yìí pọ̀ ló jẹ́ kí n rẹjú díẹ̀ ṣé kò sí. ìyàwó o kí ló dé. olùtàn gbé wọlé lánàá àṣìkò tí kò bí mo ṣe ń kún báyìí bẹ́ẹ̀ ló ń dún. ó ń dún. ó ń dún. Eh, eh, báwo wá ní yìí sí. ẹ jẹ́rìí mi mo ti kún yánnayànna mo ti yanjú ẹ̀. yẹ alápẹ̀mí. kí ló ń jẹ àyín láyé. kí ló dé tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wọlé nìyí ẹ ti ẹ ti gbẹ́yàjà wájú. Ah, mo mọ̀ ọ́n mọ̀ sí bẹ́ẹ̀ ni èrà lè wà létí ọpọ́n bí n bá wá dàbí ọgbẹ́ báyìí bó bá ní káwọn mímì ọ̀la ni máa mú. bàbá o. Ah, ṣé ọjà wà ní à. Ah, ó pọ̀ rẹ̀ ìtẹ́ bá fẹ́ gbọ̀ngàn ní kẹsàn-án. arákùnrin bá sí díje lọ́tẹ̀. ẹ bá mi wá àpárí báyìí tọwọ́ òsì ẹ wá bá mi wá ojú ara ọmọbìnrin tó bá pupa mọ̀ ń fẹ́ ọkàn ẹ̀dọ̀ pàápàá ibi àgbẹ̀dù yẹn ìfẹ́ kan gbélé odindi lọ́tọ̀ yìí. ṣògùtọ́lá ìyàwó ya múlá lọ́n kó lọ́kọ́ wá ẹ̀jẹ̀ fún ọrọ̀ ajé náà ó yẹ kìkì kìkì lọ́rùn wá. alápẹ̀ni ǹjẹ́ ọjà tí wọ́n kí ló fà á ṣe bí àwọn mọ́kún gbòòrò. alápẹ̀ni ẹ̀kan sọ pé àwọn mọ́kún gbòòrò ni àwọn ọlọ́pàá ò jẹ́ káwọn ọ̀gá mi ṣiṣẹ́ bó ṣe yẹ kán ṣe. wọn ò ráyè kọjá ìwọlé dáadáa bó ṣe bó ṣe yẹ kán kó wọlé. nǹkan fi ẹlẹ́mọ̀ṣọ́ wọn ṣọ́ wọn ò ní ṣọ́ yẹn ṣé àwọn náà bí wọn. òun náà wí bẹ́ẹ̀ wọn ò sọ o. kí ló kàn wá pẹ̀lú yẹn àwọn ohun tá a máa ṣe sí ẹ jẹ́ ara olóyè ní báyìí ná tí n bá tún máa padà wá màá múra àfikún yẹn. ó dà ẹ ọ máa tó gbòde. ẹ jẹ́ kí n ṣe ẹ ilé ìlọ́nà. báwo ni ṣe wà ókè. kò sà. dáàdi nǹkan. ọwọ́ lókè sà. mo sọ pé mo wà sáà ló fẹ́ àwọn wà iṣẹ́ bẹ̀rẹ̀ síbẹ̀. dáàdi nǹkan mọ̀ jẹ́ kó máa bọ̀. ókè sà. dáàdi dáàdi dáàdi dáàdi tàbí yọ wà sára náà fẹ́ rí sà tàbí yọ. orí ẹ̀ burú ni. ọmọ àṣà ìsà náà fẹ́ rí sà. ó ṣe èrè ni. dáàdi bùrọ̀dá bẹ́ẹ̀ jẹ́ wà ti yàtọ̀ sá àwọn olórí burúkú sẹ́mi sọ pé kí wọ́n lè máa fọ́ kí ni lọ. ládéjọ́ ládéjọ́ I'm proud of you proud of you proud of you ládéjọ́ proud of you. ládéjọ́. ládéjọ́ kí ló ó tẹ̀ mí ò bá tuntun ìwọ dé inú kọ́pá ìbáwulẹ̀ tí lọ́ba kí ló dé tó fi jẹ́ pé intermediary ló rán sókè tó lè gòkè fúnra rẹ̀ Bádéjọ kó dáa kó dáa kó dáa. Ah, mi ò fẹ́ ṣẹ̀yìn náà ni ṣé mo pé kò dáa kí ẹlẹ́wọ̀n kó máa gun orí òkèlè báyìí. Bádéjọ <laughs> orí ẹlọ́run ẹ̀ kan sí ẹ tí a bá gbàgbé ọ̀rọ̀ àná àkèrè yàn tá a máa bá ṣeré I am proud of you. ah thank you. wọ́n lọ́kọ́ that means pé ó ju ẹyọ kan lọ. àìrò eléyìí mẹ́ta gangan mi ni but latest lélẹ̀ two thousand and eight model. bẹ́ẹ̀ni náà ṣe bẹ̀rẹ̀ gbèsè ayé mi nìyí tí mo dẹ̀ ṣe lọ steady steady steady bàdéjọ ti lọ o ti go places <laughs> ládéjọ inú mi dùn ẹ sọ tẹ o ìyá jẹ káàb alásọtẹnubọlẹ ọmọ ẹlẹwọn ní fámìlì wọn ẹlẹsọtẹ ó o two thousand and eight model bàbá ayé ògùrú ẹ̀. èèyàn ká ti lọ ẹ̀wọ̀n tó padà di president kí ẹlẹ́wọ̀n lè ṣe ó tọ ojú tì yìí o ọ̀nìyàn jacobu. dadi mo fẹ́ fún yín ní twenty thousand. irọ́ ni sómi ìwà mọ́ kí ni nomination tẹ fẹ́ one one thousand lẹ́fẹ́ ni àbí five hundred àbí two two hundred àbí one hundred owó lẹ́fẹ́. aláìrọ ni. yes ayé gbogbo ẹ ló wà ní kábì. yóò tán mi ni two hundred. bàdéjọ tán mi ni. a kì í ṣe ìbádéjọ gbà kan nìyẹn. bàdéjọ Bádéjọ o lè ṣeré burúkú Bádéjọ o lè ṣubú dànù bó bá ti ń lù báyìí mi ò fẹ́ mọ any business tó ń ṣe tó bá ti ń lù báyìí máa máa dún ni tó bá ti ń tán báyìí tó ń tán báyìí mi ò fẹ́ mọ ẹni àtọ̀ tó bá ti ń tán báyìí máa máa bà ni inú mi dùn bàbá ṣorí kan fún mi epo wà ní mọ́tò yìí. àwọn epo wà nínú ká mi. àlọ palace oyè ìdílé wa tá a ti fílẹ̀ látọjọ́ ìta rẹ ni tó máa jẹ́ ìwọ ló máa jẹ́ bó máa jíròrò. Ah, dáàdi yẹn máa le díẹ̀. èmi ni mo sọ bẹ́ẹ̀ Bàdéjọ́ yóò jọba. Tàìjọ́ ló dákẹ́wọ̀ ọ̀yọ́ ló pa ẹ̀fún ògbọ́dọ̀ mú láéláé. Bẹ́ẹ̀ ṣe ń rẹ ká mi yẹn mọ́lẹ̀, ó léwu díẹ̀, ṣe mọ̀ pé ẹ́ńjìn ló wà ń I'm proud of you, very very proud of you. I started like this, lóbi náà ṣe bẹ̀rẹ̀ gbèsè ayé mi rè. Ṣé ká dé palace? Ẹ ọ bá jọ yẹ bá mi sí. Ah, bá mi sí, bá mi sí bí. Bádéjọ́ ìwọ ló lélẹ́ yìí. ṣe eléyìí gbọ́dọ̀ mú dání yẹn máa fi mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ni. o sì proud president náà o sì gbéraga jọ wá. èyí ni mo fi jọ. o fi gbéraga jọ wá I'm proud of you. Oh God. hello. tẹnuwa tẹnuwa lálẹ́ yìí. hello. Ah, how are you? Báwo ni o wà lé? Wo ń gbọ́. Mo wá pa wá pa wá wá wá wá wá ẹ̀yìn ẹ̀yìn tí mo gbọ́ lórí fóònù. Lóòótọ́ ni bàbá kú kú. Bàbá ti kú o no no ẹnìkan ló fóònù mi kò tiẹ̀ jọ lóòótọ́ lọ́kù. wọ́n ti kú èmi àti wọn àtijọ́ jẹun ní alẹ́ àná àtúnjọ wo bọ̀ gbàtó dẹ́tọ̀ àsìkò àti lọ sùn wọ́n lọ sùn gbàtó dùrù náà jí mi wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí àgbàlagbà kan lọ́jọ́ ti. but ah! kò yẹ kí bàbá ìkú at this point in time. Ah! ẹ notice pé problem ti wà báyìí problem wà gidi. all right ẹ jà lọ àmọ́ àmọ́ kí ni. àmọ́ wọ́n wà ní lẹ́dí bẹ́ẹ̀ ni wọ́n gbòògùn lọ sí. wọ́n wọ́n wọ́n wọ́n sì wọ́n. ọ̀gá ẹjọ́ ẹjọ́ ọ̀gá ẹjọ́. ẹjọ́ pa ẹ̀. ẹ ṣàánú mi. àánú wo ló fẹ́ kí n ṣe fún ẹ. ẹjọ́ torí ọlọ́run ọmọ yóò lè kú ọmọ yóò lè kú ẹ lè ní òkú aṣọ òní yàrá ìlọrùn ẹ lè síwì. àdúrà wo ló ṣe fún mi. <laughs> ẹ jọ̀wọ́ ẹ sáà ti ẹ̀ sàánú mi. kéde ràn ẹ́ lọ́wọ́. ẹ jẹ́ ẹ̀wọ́ tó ewu orí mi ẹ̀wọ́ tẹ wú ẹ̀wọ́ tẹ wú. now tell me níbo ni o ti rí ọkàn èèyàn. ẹ sàánú mi torí òun lọ́wọ́ torí o ṣẹ́ ńlá. kó níbi tó ti rí ọkàn èèyàn tó ní kí n jọ torí ọlọ́ọ̀. jọmọ tó ti máa ní kọfí ẹ̀ pa màá ní kàn sọ ẹwọ́ ọ̀tún kàn sọ mọ́gi ọwọ́ ẹ̀ òsì kàn sọ mọ́gi kó máa fi dúró dúró kàn wá mú ìmọ̀ kàn fi fọ́ àtẹ gbogbo ẹsẹ̀ méjèèjì kàn fi mọ̀ fọ́ dànù. take it away. ilé ẹjọ́ rẹ̀ kò bá jẹ́wọ́. ok pàdéwọ́. right pàdéwọ́. yeah now pàdéwọ́. mo ṣe tán jẹ̀wọ́. ṣé alẹ́ mi dẹ̀ wò yìí babaláwo ni mí ọkọ̀ tí ẹ sì rí tẹ́ ẹ kámọ́ mi lọ́wọ́ mi ò fi mu gààrí mi ò fi jẹ̀bà mo máa fi bá ọ ṣe tutù ni. ìwọ máa ń pa èèyàn yọ ọkàn wọn fi ṣe ètùtù fáwọn èèyàn àbí ẹ ò ń pa èèyàn. Ah, ọkàn èèyàn nìkan lèmi máa ń ọkàn èèyàn nìkan mo sì máa rà á ni. ò ṣetán láti mú ọ lọ síbẹ̀. àmú ìlọ àmú ìlọ. Ah. good lọ arrange àwọn boys. ẹ mú lọ síbẹ̀ gbogbo àwọn tó bá wà connected bring them back. oríra mi o oríra mi o. ẹsẹ̀ lọ sí ìjọ. oríra yìí. ọkàn èèyàn láì ṣọkan ẹran ọkàn ẹran ọgbọ́n téèyàn bá máa gbà èèyàn láti èèyàn láti wò ṣe kàmáyé ṣe ní téèyàn. all right gbogbo yín lè máa fi mú dọ̀rìn gbogbo yín. ilẹ̀ fábí. yes ma. ẹ kí ni bàbá abẹsẹ̀ ní ọ̀rá wa. ẹ ọ ní kì í fún yín wọ́n ní tẹ bá ti kà wípé a ti yé yín. ṣògòtọ́lá àpáta ṣògòtọ́lá àpáta. ó yà kí ló ṣe ń bẹ́ẹ̀ bóyá gbà kó ka ìtaani àti ìtaani. atanpako sí obìnrin orí tútù ojú ara obìnrin odindi ọmọ kókó àti ahọ́n pẹ̀lú gògóńgò atanpako sí obìnrin yẹn kò sí yẹn. sórí gbogbo ètò kù olówà àti odindi ọmọ tuntun àníyẹn náà wọ́n sọ fún abẹsẹ̀ ní àtàǹpàkò yẹn àníyẹn ńlẹ̀ ọ̀tọ́ bá máa fi di ọ̀la a máa a ah, kì í ta ọmọ tuntun àmọ́ ibi tí o ti lè sọ fún bàbá pé wọ́n máa rí wà ní kán lọ sí òkè àárín lọ́dọ̀ bàbá gbẹ̀ngbẹ̀lẹ́kú ibẹ̀ náà ti máa rí ṣé wàá rí gbogbo ìtókù yẹn ó yá wọlé wọlé wọlé kó tètè kó jáde. kíákíá kíákíá. hands up everybody if you move officer get to your there. stop there stop there stop there ibo lọ lọ ibo lọ pọ ah. lọ. tẹ bá gbọ̀ngbọ̀ òṣìkọ ìbá dáhùn lára yín. ẹ má yìí mọ. ẹ̀yin lẹ ń pa àwọn èèyàn lẹ́kúnjayé àbí ẹ ń pa àwọn èèyàn lẹ́kúnjayé. ọ́fíìsà. yú yú ó yà wọlé lọ. ẹ jọ ń tóró lọ ẹ jọ ẹ jọ ń tóró lọ. àfẹ́yìn náà jó fún. Ah, ah, if you try to move out blow your head kò sí nǹkan kan ní ilé. ẹ̀yin pa èèyàn. tèmi bàjẹ́ ẹni sùn. àfihàn fi tún gbogbo àgbáyé kò sí ọ̀nù ilé. now ó yẹ ẹ lé discord. ẹ bá yẹ bá bíṣọ́ ah. tẹ bá bojú wa ìfẹ́rẹ́ bíṣọ́ bá dáhùn lára yín bíṣọ́ mo ah ah mi bàjẹ́. ọgbẹ́ ní orílẹ̀. Move! Hmm. Move! Hmm. tí wọ́n gbá létí wọlé. Smoke, smoke, smoke. ọ̀nkú. èmi. bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí ẹ̀mí ọlọ́run ló rán mi sí i amúni rí ọjọ́ iwájú yín yóò máa tàn tán ògo yín ìràwọ̀ yín ó máa kú yọ̀ọ̀dọ̀ ṣùgbọ́n ó ìkìlọ̀ pàtàkì ẹ má báyàn kan ṣe iṣẹ́ ìríra àbí iṣẹ́ ẹ̀ṣẹ̀ àbí ká gba ọ̀nà ẹ̀bùrú ká fi wá owó ẹ má báyàn ṣe tẹ́ bá ti ń ṣe tẹ́lẹ̀ ẹ má ṣe mọ́ tí wọ́n bá dẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ pè yín sí ẹ sọ pé rárá ẹ ò ṣe nítorí pé nǹkan ayé ni àbàyè ẹ ègbé ni fún ẹni tí a kò fi rán tó jẹ ẹni tá a fi rán tí ò dẹ̀ jẹ ègbé ni fún ẹ̀mí ọlọ́run á wà kí. mo fẹ́ sọ ọ̀rọ̀ gbogbo wà lẹ́nu ẹ̀sùn. àpò ọ̀fà ni ó lè tún so see see people well you become like this well. kí olúwa dárí gbogbo oríṣiríṣi jìnnà kí ó sì tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ lórúkọ tí bàbá wa.